a pa àwọn onígbàgbọ́ láṣẹ láti dúró ṣinṣin bíbélì fún àwọn onígbàgbọ́ ní ìrètí pé gbogbo orúkèrúdò ayé yóò dópin láìpẹ́ fún àwọn ẹni mímọ́ ọlọ́run a ó sì wà pẹ̀lú ọlọ́run títí ayérayé a ti kọ́ pé òun ó sì ṣe ìdájọ́ láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò sì bá alágbára orílẹ̀-èdè rere wí wọ́n sì fi idà wọn ru ọbẹ̀ irin ìtulẹ̀ àti ọkọ̀ wọn ro odòjé orílẹ̀-èdè kì yóò gbé idà sí orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni wọn kì yóò kan ogun jíjà mọ́ ṣùgbọ́n wọn ó jókòó lábẹ́ àjàrà rẹ̀ àti lábẹ́ igi ọ̀pọ̀tọ́ rẹ̀ ẹnìkan kì yóò sì ṣẹ̀rù bà wọ́n nítorí ẹnu olúwa àwọn ọmọ ogun ni ó ti sọ níkà orí kẹrin ẹsẹ̀ kẹta títí dé ìkẹrin ẹ̀kọ́ ìjìyà yòówù kí ọmọ ọlọ́run máa jẹ kì yóò jẹ́ fún títí ayé yóò wá sí òpin ní ọjọ́ kan gbogbo àwọn ọmọ ọlọ́run ni yóò kúrò nínú ayé búburú yìí láti lọ sọ́dọ̀ ọlọ́run ní ọ̀run títí ayérayé ní ọ̀run jésù kristi ni yóò jẹ́ ọ̀rẹ́ wa a kì yóò jìyà mọ́ àlàáfíà pípẹ́ yóò wà láìsí ìbànújẹ́ ọkàn àwọn ènìyàn yóò mú omi àlàáfíà tí ń ṣàn láti ọkàn àyè olúwa wá nígbà tí èrè ìṣẹ́gun dúró de onígbàgbọ́ gbogbo kìrìsìtẹ́nì ní láti mú ìdúró wọn ṣinṣin pẹ̀lú ọlọ́run kí a farada ìdánwò àti ìnilára èyíkéyìí tí ọ̀tá lè fi dojúkọ wá níwọ̀n ìgbà tí a mọ̀ wípé èrè ọlọ́run tí kò ní òpin dúró dè wá ní ọ̀run àdúrà ọlọ́run olùfẹ́ mo fẹ́ràn rẹ ju wúrà àti fàdákà lọ mo fẹ́ràn rẹ ju inúnibíni àti ìnílára ìlépa mi ni láti dé ọ̀run lẹ́yìn ìrìn àjò mi nílé ayé yìí nítorí náà mo yọ̀ǹda ayé mi fún ọ lónìí mo gba jésù kristi ní olùgbàlà tòótọ́ mo sì gbà á ní olúwa mi jọ̀wọ́ mú mi súnmọ́ ọ sí kí n sì fi tọkàntọkàn sí ọ ní gbogbo ọjọ́ ayé mi gbogbo kí èmi lè yẹ láti jẹ ìgbádùn ayérayé pẹ̀lú rẹ ní ọ̀run ní orúkọ Jésù Kristi ni mo béèrè àmín.